iṣẹ́ wa Gbankanbi TV. D1 Property Consultant Limited fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ nídìí ilẹ̀ bíi two hundred acres three hundred acres àbí five hundred acres tàbí tẹ́ nídìí ilé gbígbé bíi two bedroom flat three bedroom flat four bedroom duplex iléeṣẹ́ D1 Property Consultant Limited ní kí ẹ máa bọ̀ tàbí kí ẹ pé nọ́mbà ìbánisọ̀rọ̀ wọn o nine zero seven zero nine seven eight three six two tàbí kẹ́ WhatsApp nọ́mbà wọn o seven zero five nine one four two four four nine ẹ jẹ́ ká wo ilé tó wà nílẹ̀ fún títà nílé D1 Property Consultants Limited. NigerFlavor.com. I love you. Somebody's in love, love. One side, yes, I'm in love, nah, nah, nah. I did my own, all of a sudden, my body, they do me. I love you. Seriously intimidating, my body calibrating. I need you. Even when you're wrong or right, I cannot be satisfied. I just wanna hold you tight and feel alright. Girl, I no regret. Even though every day we dey fight, girl, I still I know you. I still adore you. I appreciate since I set my eyes on you. Yeah, you knock me out. You freak me out and you knock me out. When

a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáláyé ẹ̀yin tí ẹ̀ ń fowó yín ra dátà láti subscribe sí iléeṣẹ́ Gbankanbi láti wo fídíò wa lọ́lọ́kan òjọ̀kan a gbàdúrà wípé ọlọ́run yóò máa bùkún lára àti ní ẹ̀mí ibi tí ẹ ti mówó náà kókó ajẹnu ní wọbẹ̀ ọlọ́run yóò máa pèsè fún yín lọ́nà lọ́nà ìyanu ẹ ṣé púpọ̀ ẹ ká fetí sílẹ̀ fún ìyálẹ́ta ẹ káàbọ̀ síléeṣẹ́ wa Gbankangbin civil station lónìí àyíká tún fetí sílẹ̀ fún ìyàlẹ́ta mẹ́ta tó máa fa lónìí a ti bá àwọn Egypt jíròrò lórí bí a ṣe máa fi ọkọ̀ kó àwọn ọmọ Nàìjíríà kúrò ní ilẹ̀ Sudan ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ ìjọba Nàìjíríà ní àwọn ti sa gbogbo ipá àwọn láti rí dájú pé Àwọn ọmọ Nàìjíríà tó wà ní orílẹ̀-èdè Sudan ni àwọn dá padà sílé. Mínísítà fọ́rọ̀ ilẹ̀ òkèèrè Oyema tó sọ àrídájú yìí ni àwọn ti ń ṣiṣẹ́ láti rí pé àwọn ọmọ Nàìjíríà tó wà ní orílẹ̀-èdè náà padà sílé láyọ̀ àti àlàáfíà. Ouyama ní ohun tó dá àwọn dúró láti kó àwọn ènìyàn náà ni pé kò sí àyè láti lo ọkọ̀ òfuurufú ní Sudan báyìí nítorí wàhálà tó ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè náà. Ó ní ọkọ̀ ni àwọn fi lè kó àwọn ènìyàn ọ̀hún tí àwọn sì nílò àṣẹ ìjọba Sudan láti kó láti kó wọn gba Egypt lábẹ́ ààbò tó péye. Mínísítà náà ní tí ó bá máa fi tó ọjọ́ méjì sí mẹ́ta àwọn máa ti fẹnukò pẹ̀lú ìjọba Sudan àti ti Egypt tí àwọn yóò sì ti mọ bí àwọn yóò ṣe kó àwọn ènìyàn náà kúrò. Bákan náà ló sọ àfòmọ́ rẹ̀ wípé Irọ́ tó jìnnà sí òótọ́ ni pé ìjọba Nàìjíríà kò kọbiara sí ìṣòro tí àwọn ọmọ Nàìjíríà tó wà ní orílẹ̀-èdè náà ń kojú. Kò sí ẹni tó mọ̀ wípé wàhálà tó wáyé ní Sudan máa ń fẹ̀ jù tó báyìí. Ààbò ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ Nàìjíríà nílé lóko jẹ́ èyí tó jẹ ìjọba lógún. Ó fi kún pé ẹgbẹ̀rún márùn-ún ààbọ̀ àwọn ọmọ Nàìjíríà ló ti fi ìfẹ́ hàn sí pé àwọn ti ṣetán láti padà wá sílé tó sì ní púpọ̀ nínú wọn ló jẹ́ akẹ́kọ̀ọ́. Ouyama tún tẹ̀síwájú pé àwọn àjọ ìjọba tó ti gbìyànjú láti pèsè ohun ìdẹ́kun fún àwọn ènìyàn náà ẹ̀yin ọmọ nàìjíríà ní sudan ẹ sì dúró sọ́hùn-ún o ìdí tá a ó fi lè kó yín wá sílé yìí rèé Jájú ni alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn nàìjíríà tó wà lókè òkun ọ̀nàrẹ́bù àbíkẹ́ dábìrì ẹrẹwà ti fèsì lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọmọ nàìjíríà tó wà ní orílẹ̀-èdè Susan tí wọ́n ti pariwo pé kí ìjọba Nàìjíríà wá gba àwọn. Abike Dabiri jẹ́ kó di mímọ̀ pé kò ní ṣeéṣe kí àwọn kó àwọn ọmọ Nàìjíríà tó wà lórílẹ̀-èdè Susan wálé báyìí pẹ̀lú bí ogun ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó sì pa àwọn ará ìlú lára tó fi mọ́ àwọn ará ilẹ̀ òkèèrè tó ń gbé níbẹ̀. Lábìrin ní bó tilẹ̀ jẹ́ pé àwọn ti ń ṣe ètò láti jẹ́ kí wíwá sílé wọn wá sí ìmúṣẹ àmọ́ kìí ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ìjà tó wáyé ní Sudan ti gba ẹ̀mí ènìyàn tó tó irinwó báyìí tó sì ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ farapa láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ní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 eight three six two olóyè dáre ṣàkà lolóròyìn yìí ire o.